káàkiri ọ̀gbọ̀nla yẹ káàbọ̀ sórí ètò ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yerege Oriente àti bàbá àlùbáríkà awẹ́bìdà ní ìlú Ìgbòdú kí la gbọ́ wá fún yín lẹ́nìí kí la fẹ́ sọ kí la fẹ́ gbé yẹ̀wò ẹ̀ṣùgbọ́n ṣáájú bàbá àlùbáríkà wọn kà lẹ́jẹ̀ kọ́ wa kí àwọn alẹ́ bàbá wọn kà. èyí oge tó ọlọ́run kí Nàìjíríà ó dáa náà níjà arógun ìbànújẹ́ àtẹ̀gùn yóò ní sílé mọ́ wa lórí o omi tí wọ́n lọ sílẹ̀ ọlọ́run ní jẹ́ kó mi aburú sí dọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ bí òun ọ̀la wà láhùlà làkúwátá ìlà bìláyé alẹ́lẹ́ àṣẹ. bàbá bí tí a fẹ́ mú ọ̀rọ̀ lé ní èní òun ni ọ̀rọ̀ ìwọ́de ìwọ́de protest tí wọ́n tún sọ pé wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ wọn ti wá di pé bá ṣe ń gé wọn lọ́wọ́ lọ́ tún ń bọ̀rù ká wọ́n nílò tó ká nílò tó ní tilẹ̀ lóde bí ń pa everybody nàìjíríà kọlọ́run ṣàánú epo one something one thousand kò tiẹ̀ sí one thousand wọn ni wọ́n rà wọ́n ní october first october first ọjọ́ independence wọn ni wọ́n fẹ́ wọ́de wọn náà fẹ́ ṣe ìfẹ̀hónúhàn tó ń pè ní protest ní october first lóòótọ́ ẹ̀yin fúnra yín ti sọ àgbà tí a ń sọ àsọtẹ́lẹ̀ ẹ̀ pé Bọ́lá Ahmed Tinubu máa wọlé ṣùgbọ́n ọ̀tẹ̀ kìíní kan ìbínú ó máa máa ṣẹlẹ̀ eléyìí tó tún ní wọ́n tó fẹ́ ṣe ní October four. ó ṣe é yèyí oge òróró tó wà ńlẹ̀ yìí àwọn kan wà ọmọ pé èèyàn ní bẹ nídìí ọ̀rọ̀ lọ́rọ̀ fi ń ké èyí tí wọ́n wọ́de ń jò níhìn èmi ò rí wọ́de ń bẹ̀ ibi ń pa wá o kíní kan ṣe wá o èmi ò rí irú yẹn bí tí wọ́n wọ́de o ọ̀rọ̀ pé àfẹ́yàn mọ́ ni wọ́n ń sọ ẹni tẹ́lẹ̀ ń sọ pé ẹ̀fẹ́ mọ́ yìí kò tí ì tó àkókò táàfin sọ pé àfẹ́yàn mọ́ bẹ́yìn ọ̀bá ṣẹ̀dá ẹ̀ sì já wò fọ́dún mẹ́rin. kpọzi njọzi tàdí ń bá sọtẹ́lẹ̀ bọ̀ tí ó dẹ yẹ nínú àsọtẹ́lẹ̀ wa náà ní sẹlẹ yìí pé nínú ìjọba Tinubu ọ̀tẹ̀ wà ń bẹ̀ wà lẹ́ o ọ̀tẹ̀ wà lẹ́ o mo àbí wà wà ọ̀tẹ̀ làwọn àgbààgbààgbààgbààgbà ni wọ́n lọ ń pé mítìnì ni wọ́n lọ ń jókòó sí korodo ẹ́ wọ́n ní àbọ̀ ń bọ̀ wá fóníṣẹ́ àbọ̀ ń bọ̀ wá fóníṣẹ́ o ẹ̀yin agbéléṣe ẹ̀yin agbéléṣe mítìnì tí ò dáa àbọ̀ ń bọ̀ wá fóníṣẹ́ kí ni mo wí ìyá bàbá mi ni mo ń kọrin bẹ́ẹ̀ a ní àbọ̀ ń bọ̀ wá fóníṣẹ́ ẹ̀yà gbé léṣe mítìnì tí ò dáa àbọ̀ ń bọ̀ wá fóníṣẹ́ tọ́ba tún sọ̀rọ̀ lọ ìyá bàbá mi àti oní àní gbogbo ọ̀rọ̀ ẹ̀dá dọ̀dọ̀ ọlọ́run kí ni oní wí. gbogbo ọ̀rọ̀ ẹ̀dá dọ̀dọ̀ ọlọ́run. tá a bá ní kò sú wa irọ́ là ń pa o ṣùgbọ́n kí wọ́n sì já wò díẹ̀ ìgbà haúsá wọn ò pariwo ìgbà ibo wọn ò wóde báwo ló ṣe wá jẹ́ pé gbà Yorùbá ni wọ́n ń pè mítìnì ọ̀tẹ̀ yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ yóò dá kò dá kásẹ̀ wọdún mẹ́rin kàfàdúàtì wọ́n ń ṣe Tinubu ń ṣọ̀nà gómìnà yìí náà ń ṣọ̀nà tí ìbá mi ní sọ. So gbójú sọ́dọ̀ wa bí wọ́n ṣe ọ̀nà Ṣàgámù wọ́n ti ṣe ọ̀nà Èkó ń bẹ̀ wọ́n ṣe gbogbo àwọn ọ̀nà bòmíì tó ti bàjẹ́ lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ṣe à tábà ní wọn ò ṣe èèyàn kì í mọ à èèyàn ń ṣe bọ̀ tèmi mọ̀ pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ kí Tinubu ó múra ọ̀tẹ̀ wà ńlẹ̀ kí Tinubu fúnra ẹ̀ kọ̀ wá pé àwọn wòlíì tí mo sọ fún bẹ̀rẹ̀ pé pàwọn ẹni ọlọ́run mọ́ra síbí ìyàwó rẹ̀ Kristẹni ìwọ mùsùlùmí ni àwa lọ gbẹ lọ́nfọ mọ́gà tá a bá ń bù láti jẹ́ ìgò ní ti rán ni ti pé wá láti jọ àti dúró de ìlóló fún wa gbogbo bí ti náwó sí akuju ni kí ni mo rí fún ọ jowó sínú kànga bí kéèyàn máa ju kọ́ọ̀sì sínú kànga ni gbogbo àwọn tó ń fowó rán òkúrọ́ ni wọ́n ìmọ̀tara wọn ni kálukú jòkóde lásò rock kò sí àfẹ́ ráwọn olórí orílẹ̀-èdè ò lè dájọba ṣe yèyóge ẹ má jà tanra wa olórí orílẹ̀-èdè kò lè dájọba ṣe àwọn tó wà lámúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n dá níjọba fi ń dá táwọn tó bá wà lẹ́yìn èèyàn ò bá dá ìjọba ò lè dá àwọn tó wà lẹ́yìn ẹ̀ yóò dá wọn ò dá wọn ò lè ríjọ wọn múra àwọn ìyẹn ni kó wádìí wọn kó wádìí wọn kó wádìí wọn ẹ aṣọ fún ẹni ọba mọ̀ ń bí ọ̀nà ni kó gbé síbi ọ̀nà ẹni ọba wà ń bí iná kó fi síbi iná ẹni ọba mọ̀ ń bí epo kó fi síbi epo Dangote ìyẹn sọ pé tí ó ń bá ṣepo ó ṣepo tán ó tún sọ pé kínní wọn tún ní àmọ́ NNPC wọn kanra àbí wọn ní wọn kanra ẹnìkan rìn láti kò dúdé bí lánàá wàláyọ̀ fẹ́ bínú kú èyí kéèyàn ṣọ́ra o kéèyàn ṣọ́ra o kéèyàn o ebi ń pa àwọn èèyàn lákòókò yìí níjọ́ a sọ pé Yar'Adua ó wọlé Yar'Adua wọlé hàn wá pé kò lè ṣèjọba yẹn tán kò ṣeé tán ẹni arílẹ́yìn ló bọ́ wájú ọbọ̀ wájú tó ń tọ̀hún bá á dá ẹ̀rú bẹ́ẹ̀ ni wọn àtìyàwó àtọkọ ní nàdọlá nàdàlá nàdàlá ògógóró ní ràì àwọn lu ayé wa títí tí ọdún mẹ́rin wọn tún lu àbọ̀ mọ́ àṣà wọn kàn lò wá àtúnyọ bẹta àtúní ṣé bàbá ṣé bàbá wọn tún débẹ̀ wọn tún dà lámàrí ìyẹn náà rú kò gbádùn kò Buhari gbogbo tó fi lò lásòrò kí àìsàn ni wọ́n tún lò ṣe rí àwọn àwọn president lẹ́gàn wí àwọn tìsàlẹ̀ yẹn tìsàlẹ̀ yẹn àwọn tìsàlẹ̀ kí wọ́n yọ gbogbo àwọn tí wọ́n ti ṣòṣèlú òṣèlú òṣèlú òṣèlú rí kí wọ́n fà àwọn tuntun ṣe mínísítà gọ́vùnà gíní kankankan yóò bẹ́tà àwọn eléyìí yìí ara wọn náà ni Ògúndábèdé gbogbo wọn lórí olè ni wọn ẹni bí ni wọn èèyàn tí ò dá ni wọn wọ́n ti wọ́de òṣèlú wọ́n ṣe wọ́n ní pátá àdínkù ra mọ́ bá sọ epo di one thousand one two ta ló lówó lọ́wọ́ òṣòwò ebi ń pa wá ìyà ń jẹ wá pọ̀ káwọn èèyàn bá wá ṣe sùúrù orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ èyí oge orí bíbẹ́ kì í ṣoògùn orí fífọ́ kan wá ṣe sùúrù ká wá kún fàdúà ká wá kún fàdúà kádùá wá wá ọlọ́run ṣàánú wa o ẹ̀já aráàánú gbà o jáàrò ṣe o bá wà ṣe lọ mọ́kà káwọn kan náà lọ Jerúsálẹ́mù ọjọ́ ọba lágbára wọ́n lo òkè àwọn ìyá kan wọ́n lo etí odò níbi etí odò Ọ̀ṣun àwọn oníkálukú ó ṣe tiẹ̀ ọlọ́run sáà ń gbọ́ ọlọ́run á dẹ̀ jẹ́ kí nàìjíríà ó dẹ̀rọ̀ ṣùgbọ́n mo ní àsọtẹ́lẹ̀ ń bẹ fún mi wọn ìmọ̀ tí ì sọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lákòókò yìí máa sọ àwọn àsọtẹ́lẹ̀ mẹ́ta kan tó bá yí ẹ̀ kò sẹ́ ẹ lè yẹ bọ́lọ̀ ń ṣe fi hàn mí ṣùgbọ́n kò tí ì tó àkókò ṣe àmọ̀ pé jọ́ọ̀bù jọ́sí náà mo sọ mo ní kò tí ì tó àkókò tákòókò bá tó ń sì sọ ṣùgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀tẹ̀ tí mo sọ náà ni kó má wọ́ọ̀dì wọ́n kàn fẹ́ máa kó ẹ̀mí Tinubu lọ́kàn sókè ni àwọn kan ló wà ń di ọ̀rọ̀ wọ́n kàn fẹ́ máa kó lẹ́mí sókè ni tílé kan bá ń tòrò tí ń dá yìn tí ń dá yìn ọmọ àlebẹ ní ìdàgbà oògùn tí Tinubu lè ṣe òun ni pé kó pe àwọn ẹni Ọlọ́run jọ kó pe àwọn wòlíì náà jọ kó pe àwọn bàbá Àgbẹ̀kọ̀yà jọ̀ǹjọ ẹni tí àwọn tí wọ́n ń jọ Nàìjíríà yìí lẹ́nu kọ́lọ̀ wọn jọ wọn lẹ́nu àwọn tí wọ́n fẹ́ kó oríjọba yìí ṣe kọ́lọ̀ mọ̀jẹ̀ kan káwọn náà gbádùn ẹ tí olórí gbogbo olórí orílẹ̀-èdè Tinubu o Tinubu ń bolójú Tinubu ká Tinubu gan ojú rẹ̀ ká yàrá rẹ̀ àwọn táwọn jẹ lọ́mọ kí rẹpẹtẹ ní kíní rẹpẹtẹ gan àní àtúntà fi tẹ̀kẹ́ dépò àwọn fọkànbalẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ lájókòjì ní fọkànbalẹ̀ mọ́ ní tí ó fọkàn sókè ló wà nàìjíríà ní o kọ́lọ́wọ́n ṣàánú wa ní o àwa ń bẹ̀ wọ́n kí wọ́n ní sùúrù ẹ lọ fọkànbalẹ̀ ẹ lọ fọkànbalẹ̀ ẹ̀yin ò sí mọ́ o ẹ lọ fi iṣu kalẹ̀ ẹ lọ fi ìrẹsì kalẹ̀ là ń retí o ẹ fẹ̀wà kalẹ̀ fi gàrí kalẹ̀ ń là ń retí báyìí o ẹ fọkànbalẹ̀ ẹ jẹ àrígàrí àríkúlí ààrẹ pa àrí ṣúgà dábì mú agbàgbàgbà orí wáyé lọ́wọ́ gbé gbogbo nǹkan ẹ̀yin náà wọ́n ṣe nǹkan kó wu àwọn àwọn kànga kànga kànga kó bá àwọn ẹni ọlọ́run wọ́n yálé àwọn ìkàn ìkàn ìkàn àwọn tí wọ́n lè sọ fọ́lọ́ láàrin ìṣẹ́jú kan mo sọ mo ní tí wọ́n tà ní gbọ́ boko haram kankan mọ́ àwọn tí wọ́n lè sọ fọ́lọ́ ní ìṣẹ́jú kan tí bàánújẹ́ ò ní ṣẹlẹ̀ mọ́ àwọn tí wọ́n lè sọ fọ́lọ̀ níṣẹ́jú kan táburú ò ní wá mọ́ àwọn ara wọn náà ní wà bí aburú àwọn ara wọn náà ní wà bí ìwọ́de àwọn ara wọn náà ní wà bí kó le àwọn ara wọn náà ní wà bí kó mọ́ dẹ̀ àwọn ara wọn náà ní ṣe gbogbo aburú yìí wọ́n kàn tí í sí gẹrẹwu ni wọ́n máa ṣe ẹni tí ọba ti rówó kó wọ́n mọ̀ dìtẹ̀ ẹni tí ọba Yorùbá ẹ má jẹ́ kábùkù ọkàn wá ẹ dákun ẹ má jẹ́ àbùkù ọkàn wá ẹ jẹ́ àní sùúrù ẹja tá a bá ní sùúrù kí Tinubu náà yàn àwọn ẹni Ọlọ́run àwọn sójà yẹn ká dúró ká gbàdúrà fún wọn kó ṣẹ́gun àwọn Boko Haram àwọn ajínigbé ká bẹ lọ́hùn kọ́lọ́hùn já ṣẹ́gun wọn àwọn tó ń kówó jẹ kó ń kówó bọ́ta kọ́lọ́hùn ṣe ọ̀rọ̀ àdúrà lọ̀rọ̀ wá kàn ó bínú kọ́ wá kàn aníyàrá àdúrà ọwọ́ bẹ̀ ọlọ́run ló ní yọ wọ̀ bẹ̀ ó ọlọ́run ni wọ́n parí rẹ̀ tí ẹ dá gbogbo àwọn owó tó yẹ ń jọ fún wọn gbogbo owó Tinubu gbà náà lọ́hùn ó san ó ṣe tiẹ̀ aṣọ ayé ti Buhari pé yóò rí ṣe bọ̀tì yẹn ọjà wàhálà kan ṣẹlẹ̀ kiri àgbálá ayé lọ́dún tiẹ̀ yóò ṣe lọ́dún yẹn náà ni òun náà gbádùn ni kòró tó bẹ̀rẹ̀ àti sọ yẹn náà ọlọ́run tó ní yẹn náà bẹ́ẹ̀ náà lórí àtúnwò Tinubu a fún wọn pé kinní kan wà ní asórọ̀kì wọ́n sọ fún wa pé asórọ̀kì ó gbiná kọ́dún yìí tó kanlẹ̀ mọ́ asórọ̀kì ò lè gbiná kankan ọ̀tẹ̀ lámọ̀dì asórọ̀kì ti wájú tó ti jó láti jọmọ tí ní òjò kò lè jó kò sí tí òjò ìyà náà ní kọ́lọ́ mọ́jọ òjò wa ọ̀tẹ̀ ni tí mo sọ yìí náà ní ṣẹlẹ̀ yeye oge ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni ìlú ọ̀tẹ̀ ni wa gbogbo ọ̀tẹ̀ ni àwọn àgbààgbà ọ̀tẹ̀ kan wà tí wọ́n ń ṣe wọ́n wà lẹ́gbàá wọ́n wà lóńdó wọ́n wà ní Ìlọrin wọ́n wà ní Sokoto wọ́n wà nílẹ̀ Kánò àwọn ọlọ̀tẹ̀ àwọn ọlọ̀tẹ̀ àtòkùmọ̀pọ̀ amọ̀nà ọ̀run márùn àwọn ni wọ́n dìtẹ̀ tí wọ́n dẹ̀ fi ń dìtẹ̀ yìí wọ́n jà gbọ́ gbárùkù kájọ ṣèjọba ebi ó ṣe à ń jiyàn mẹ́yìn à ń sọ lánàá mo ní kò sí ẹni nígbà tá a sọ ń jọ́sí mo sọ fún yín mo ní gbogbo ẹni yàtọ̀ fún pé wọ́n bá yọ kúrò kódà bí ìyẹn ẹgbẹ́ kan tó bá lóun ọ̀rọ̀ wọ́n mu fún ọdún mẹ́rin lákòókò yìí láì sẹ́gbẹ́ APC pé irọ́ ni mo sọ bẹ́ẹ̀ àbí nsọ bẹ́ẹ̀ mo ti sọ àbí nsọ sẹ́gbẹ́ àwọn dìgbò ǹdó sẹ́gbẹ́ gbogbo àlẹ́ tó ń ṣe táwọn bá ṣe àwọn òkú nǹkan pa nǹkan kú ọ̀rọ̀ kan máa ń láyàn ọ̀rọ̀ kan máa ń ṣe àwọn aróńdóyìn ọ̀bá dìbò fáwọn PDP yẹn pé bọ̀ tí dandan dandan tí wọn ọ̀bá dìbò yẹn kú ní ọ̀bọ̀ sí. Si ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ yẹn làwọn fi wá sọ pé tí ọba bọ́ kú kọ́ bọ́ kú àwọn ní dìbò fún ẹ ẹni tó sọ pé táwọn bá dìbò owó làwọn ò rí ìdùnnú làwọn ò rí làwọn ò rí ọ̀nà ọ̀rọ̀ yẹn lọ́lọ́run fi ní kí àwọn APC ó wọlé ní ilẹ̀ Ẹdó tó ti yéyìn báyìí níjẹ ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ kan ṣoṣo di láyà wàláhùlà wàlàkùwátá làbìláyà lè lè àṣẹ. ìlànà ìṣègùn náà ni ẹ̀sìn gbọ́ yẹn kí oníkálukú tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ lórí ọ̀rọ̀ protest yìí wọ́n dẹ̀ mọ protest ẹ ìjọba aṣọ bẹ́ẹ̀ ṣe máa rìn tí kò ní fi di gbọ́mi sí omi ọ̀tún wọn kọ́sí bàbá àlùbáríkà òbídà nílùú ìgbòdò bíkíbitẹ́ bá ti ń gba mẹ́sàn pé dẹ́kọ̀ òdù gàdé mọ́tò lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbòdò junction kẹ́ẹ̀bẹ̀rẹ̀ bàbá àlùbáríkà tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two ìrẹ̀ ó dàbọ̀.